wọn à ní dákẹ́ wọn à ní dákẹ́. The life of Chief Sunday Igboho and his family must be protected. I repeat, the life of Chief Sunday Igboho and his family must be protected. orúkọ là ń pọ̀ baládé o mi ò torí ọba fín nítorí pé ẹni tó bá rí ọba fín òun lọ́ba ń pa ọba olúwo kábíyèsí o fi Sunday Igboho sílẹ̀ fi àwọn ọmọ Yorùbá fi wọ́n sílẹ̀ jẹ́ kán ni wọ́n máa lọ lálàáfíà kí ni ọmọ Oòduà ṣe fún ọba Olúwo gan ẹ ohun tí ọba Olúwo sọ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Nigeria is not divided Nigeria is not divided àwọn ọ̀tá Yorùbá ni wọ́n ní wọ́n fẹ́ ní wọ́n sọ pé àwọn jà fún jàgbára ni o ń bọ̀ kàn wá ẹ wá ní kọ́ mọ́ kàn wá nǹkan náà ti kàn yín tán báyìí ọba lóò fẹ́ soríire ọlọ́ọ̀fẹ́ dàrú ni kí la fẹ́ dàrú sọ ẹ fẹ́ jà kẹwa kẹ tó fọ ogbó èkó ní tá àti ìtúnṣe tán ẹ tó fẹ́ lẹ fẹ́ jagun ẹ fẹ́ ba ogbó ẹ̀ jẹ́ àwọn ò ní gbà. ṣé ẹ ti gbọ́n tí ọba olúwo kábíyèsí o ẹ̀gbọ́n nǹkan sọ mo jẹ́rìí akíkanjú olóyè Sunday Ìgbòho àwọn náà dákẹ́ wọ́n fèsì ọ̀rọ̀ ẹ̀gbọ́n tí olóyè Sunday Ìgbòho ẹ̀gbọ́n tó sọ. a lè mọ rí irú àwọn kọ̀ọ̀kan ọba bẹ́ẹ̀ tí ọmọ ṣe yamayama ṣe mọ̀ pé tó bá fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké mi ìjọba làákàyè wọn ò kí gbé irú ẹ̀ lọ́fà tó lúwo yẹn tóun ní kí gbogbo fúlàní ti ń pààyàn ọmọ bọ̀ lọ́dọ̀ òun ṣe mọ̀ pé ìgbà míì èèyàn máa fẹ́ fi bí ọmọ àlejọba bí ọmọ àlejọba. ẹni wípé gbogbo àwọn ènìyàn tó bá ti ń jàjà fún òmìnira Oòduà Republic àbí Oòduà Nation gbogbo ẹni bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ Yorùbá pé ìjà tó ń jà ìjà tí ò lẹ́tọ̀ọ́ sí ni wọ́n ń jà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí kábíyèsí ẹ̀yin kọ́ máa pàfilé èbó fún wa o mò ń tẹnu mọ́ nítorí wípé àsìkò tó básìkò bá dẹ̀ ti tó ìléyá kò yẹ kó jẹ́ àwọn ọba aláyé ilẹ̀ Yorùbá láàmà bá nínú politics ní àtètèkọ́ṣe nílẹ̀ Yorùbá kò sí ọba aláyé kankan tó jẹ́ dá sí politics tó ń bá tiẹ̀ ń dá sí politics wọ́n máa ń dá sí lábẹ́nú ni kẹ́ mọ̀ pé Nàìjíríà ó ti dojú dé gbogbo ọba aláyé pátápátá gbogbo ọkàn lórí báyìí kì í ṣe gbogbo ọba láyé ilẹ̀ Yorùbá lórí báyìí àwọn ọba láyé ilẹ̀ Yorùbá wọn tiẹ̀ wá fi politics bò mọ́ tó fi jẹ́ wípé wọ́n tún wá ń jáde síta ní gbangba tí wọ́n fẹ̀nu ẹ̀hónú wọn hàn wípé kò sí ní tí ń jẹ́ Oòduà o gbogbo ọmọ Yorùbá tó bá ń jà fún ẹ̀tọ́ àbí tó ń jà fún Oòduà ó ń jà fún lásán ni a tún wá rí àwọn kan tán dìde olóyè Sunday Igboho ibà Gani Adam Professor Banji Akintoye wọ́n tún dìde fún àwọn poor masses fáwọn ọmọ ilẹ̀ Yorùbá láti gba òmìnira láti dá dúró nínú ẹ̀ náà ti sunlé Sunday Igboho nínú ẹ̀ náà ti attack Sunday Igboho nínú ẹ̀ náà ti fẹ́ gbé Sunday Igboho nínú ẹ̀ náà lọ́n ti lọ mú lọ́n ti lọ káyà ẹ̀ mọ́lé àwọn fúlàní agbẹnipa wọ́n ń gbé ọba aládé lọ́tún wọ́n ń gbé ọba aládé lọ́sì wọ́n àtàkì gọ́fìnà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń bọ̀ o tẹ bá ní òní dọ́dọ̀ yín pé security yín ṣé security ti yín ṣó tó ti gọ́fìnà ọ̀tọ̀m security yín ò tó ti gọ́fìnà ọ̀tọ̀m o n tó fi lè mú kí àwọn fúlàní kan lè pa gọ́fìnà tó wà ní síìtì lọ́wọ́lọ́wọ́ tó fẹ́ gbé e kẹmọ̀ pé kò sọ́ba tí wọ́n lè gbé torí ẹ̀ mo sọ wípé hmm, ẹ̀já mọ̀ ń tà ń ṣe o ẹ̀já ronú wa torí pé gbogbo tí Sunday Igboho ń ṣe fún wa yìí gbogbo táwọn Ìbà Gani Adam tó ń ṣe fún Yorùbá ọ̀rọ̀ má ní gbàgbé ni o ẹ̀yin ọba wa àsìkò tí ì lọ o àtúnṣe sì wà ẹ jẹ́ ká ṣe àtúnṣe ìmọ̀ràn kékeré ni mo fẹ́ gba olóyè Sunday Igboho nítorí pé oríṣiríṣi awuyewuye la ti gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo wá fẹ́ gba olóyè Sunday Igboho ní ìmọ̀ràn nítorí wípé kò síbi tí ọ̀tá ò lè gbà yọ sí ìyàn o mo rí i pé olóyè Sunday Igboho ẹ̀ ń gbìyànjú lórí security aspect ọ̀dọ̀ yín tó pé lẹ́nu ijọ́ mẹ́ta yìí mo rí i pé àwọn changes díẹ̀díẹ̀ wá àwọn tí wọ́n ní wọ́n mú tí wọ́n suspect wípé wọ́n rin àyíká ilé olóyè Sunday Igboho wọ́n yí bẹ́ẹ̀ ká tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rí i pé àyípadà ti wà pé olóyè Sunday Igboho ti ń ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ security ṣùgbọ́n mo tún fẹ́ rọ̀ wọ́n sí i kán túbọ̀ tighten security wọn dáadáa nítorí pé àbọ̀dè Yorùbá ló ní àbọ̀dè o àbọ̀dè ò kì í wá láti ibì kankan látò àwọn olórí ilẹ̀ Yorùbá ni o kò síbi tí àbọ̀dè ti máa wá látòrí àwọn olórí ilẹ̀ Yorùbá nítorí pé bíkú ilé ò bá pa ni tòde ò lè pa ni Haúsá kọ́ ló máa wá ṣe wá nílẹ̀ Yorùbá Yíbò kọ́ ló máa wá ṣe wá yorùbá àwa ara wa náà là ń ṣe wa mo ṣe sọ wípé kí olóyè Sunday Igboho kan tighten security wọn dáadáa nítorí pé ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni nǹkan tó ṣẹlẹ̀ sí Nnamdi Kanu ní ọjọ́ kìíní àwọn ọba alẹ̀ Yíbò ọwọ́ wọn ni wàhálà yẹn ti wá o torí pé bí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni kò sí bí ó ṣe máa jẹ́ àwọn ọba ilẹ̀ yíbò máa mọ̀ kó tó di wípé wọ́n carry out operation tó fi wá àtàkì Kanu níjọ́ kìíní àná mo fẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n tighten security wọn dáadáa kán dẹ̀ mọ ibi tí wọ́n fẹ́ máa rìn sí. The life of Chief Sunday Igboho and his family must be protected I repeat, the life of Chisunde Igboho and his family must be protected. ọba bẹ́ẹ̀ tí ó mọ̀ yamayama ṣe mọ̀ pé tó bá fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké mi ìjọba làákàyè wọn ò kí gbé irú ẹ̀ lọ́fà tó lúwo yẹn tóun ní kí gbogbo fúlàní tí ń pààyàn ọmọ bọ̀ òun ṣe pé ìgbà míì èèyàn máa fẹ́ fi bí ọmọ àlejọba tẹ́ ẹ bá fọmọ àlejọba yóò máa yamayama.